ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú bí ẹ̀yin bá ní ohunkóhun tí ẹ fẹ́ fi tó wà létí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí tẹlifíṣàn Orísun nípasẹ̀ nọ́mbà tí ó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín ẹ ṣé púpọ̀. igbákejì àdíje dupò gómìnà ní ìpínlẹ̀ Bayelsa tí ilé ẹjọ́ gíga tó yóò ga jùlọ dá dúró ìyẹn Biobara Kuma Degi Eremiyo sọ wípé òun kò ṣe màkàrúrù kankan lórí ìwé ẹ̀rí òun rárá aṣòfin ọ̀hún tí nǹkan kò ṣẹnure fún sọ eléyìí ní ìlú Àbújá bẹ́ẹ̀ ló sọ wípé kí àwọn ọlọ́pàá gbé ìgbésẹ̀ ṣíṣe ìwádìí lórí ìwé ẹ̀rí tí òun fi sílẹ̀ ó ní ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ ti sọ òun sínú ìròyìn àròsóríkodò ó wá sọ wípé ìdí pàtàkì tóun fi pe ìpàdé àwọn oníròyìn ni láti wẹ̀ kóun sì yàn kànkàn lórí gbogbo ẹ̀sùn lílo ayédèrú ìwé ẹ̀rí fi díje dupò tí wọ́n fi kan òun pẹ̀lú bí ilé-ẹjọ́ tó ga jùlọ ṣe pa àṣẹ tó tàkùbù sí orúkọ òun nígbà tí ó ń wẹ ara rẹ̀ mọ́ lórí àbùkù ọ̀hún ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùkọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń lọ ni wọ́n sì wà láyé àwọn náà ni olóyè Ẹ̀rẹ́dógiyò Watson olóyè Allen Obebe Orukari àti Susan Otioti Dèjì Èrèmiyọ̀ tún sọ wípé ilé ẹ̀wẹ̀ girama méjì lòun lọ àkọ́kọ́ òun ni Nyemuni Grammar School ní ìpínlẹ̀ Rivers àti wípé ọ̀pọ̀ nínú àwọn akẹgbẹ́ ọ̀hún bíi Harrison Braid Tomo Douglas Ferdinand Amebebe Kòfẹ́sọ̀ Òwúnarì George Will Justin Biobele George Will Olóyè David Briggs àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn olùkọ́ ọ̀hún sì ni ọ̀gbẹ́ni Wamati àti arábìnrin Humbly àti àwọn mìíràn ó ní àyè sì ṣí sílẹ̀ fún ẹnikẹ́ni láti lọ ṣe ìwádìí lórí àwọn ìwé ẹ̀rí tó ń fi léde nítorí kò sí èyíkéyìí tó jẹ́ ayédèrú nínú àwọn ìwé ẹ̀rí yìí. ó tún wá sọ wípé kí àwọn adájọ́ àgbà ilé ẹjọ́ tó ga jùlọ fagilé orúkọ rẹ̀ náà kí wọ́n lọ ṣe ìwádìí lórí ìwé ẹ̀rí tí wọ́n pè ní ayédèrú náà àti wípé gbogbo ìwé ẹ̀rí tó ń fi ṣọwọ́ sí àjọ INEC pátá ló jẹ́ òjúlówó ṣèbí lòtítọ́ ni wípé ìran mẹ́rin ò gbọ́dọ̀ di olòṣì bí wọn kò bá múra sí ìran mẹ́wàá àti jù bẹ́ẹ̀ lọ lè tòṣì eléyìí ló mú kí àjọ ilé ìfowópamọ́ àgbáyé ìyẹn World Bank Group fi owó pàtàkì mú ètò ìṣúná pàápàá jùlọ lórí dídá okòwò sílẹ̀ àti ṣíṣe nǹkan káràkátà orí ẹ̀rọ ayélujára bí a ti mọ̀ wípé ó ṣe pàtàkì fún obìnrin àbí ìyàwó ilé láti ní ohun kan tàbí òmíràn tí yóò máa mú owó wọlé ààrẹ ilé ìfowópamọ́ àgbáyé David Mapa sọ wípé bíbẹ̀rẹ̀ okòwò àti dídádúró fún irinṣẹ́ tí ó lágbára fún àwọn obìnrin láti lè fi kojú ìṣẹ́ àti láti lè fi mú ayé rọrùn fún ara wọn ìdílé wọn àti agbègbè tí wọ́n bá ara wọn ó sọ síwájú wípé gbígbégi dínà òfin gbogbo tí ó wà lórí ìdókòwò lè mú ọ̀pọ̀ àwọn obìnrin olókòwò ṣe oríire nídìí òwò wọn nítorí náà ni àjọ yìí ti ṣèlérí láti fi owó tí ó tó two hundred and fifty million dollars sílẹ̀ láti lè fi gbógun ti ìṣẹ́ àti ìṣòro owó tó ń ti okòwò ṣíṣe pẹ̀lú ohun tí àwọn obìnrin dojúkọ ní àwọn orílẹ̀-èdè tó ṣẹ̀ṣẹ̀ ń gòkè owó tí àjọ náà gbé kalẹ̀ ní láti ka iye obìnrin tí ó wọ ẹgbẹ̀rún mẹ́rìndínlọ́gọ́fà ìyẹn one hundred and fourteen thousand àti wípé àjọ náà yóò tún gbé owó tí ó wọ two point six billion dollars sílẹ̀ láti lè fi ran àwọn ènìyàn lọ́wọ́ káàkiri gbogbo àgbáyé. bí òwe Yorùbá tó sọ wípé dandan ni owó orí àjọ tó ń pawó wọlé sí àpò ìjọba àpapọ̀ ìyẹn Federal Inland Revenue ti sọ wípé gbogbo ẹni tó bá kọ̀ láti san owó orí fún ìjọba yóò fẹnu wọn fẹ́ra bíi abẹ̀bẹ̀ lábẹ́ òfin ìṣúná owó ọdún 2019 alága àjọ FIRS ìyẹn Mohammed Namis ṣe ìkìlọ̀ yìí ní ìlú Èkó ní lọ́ọ́lọ́yè lásìkò ìlanilọ́yẹ̀ ìta gbangba àti ìrìn ìṣàfọ̀mọ́ ní gúúsù ìwọ̀ oòrùn tó tẹ̀síwájú wípé gbogbo àwọn onígbòsè owó ó ní kí wọ́n tètè lọ wá bí wọ́n ṣe máa san owó wọn fún ìjọba àpapọ̀ láti dènà ìfimúkàtà òfin tí ó wà nínú rẹ̀ ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú àtẹ̀jáde èyí tí olùdarí ọ̀rọ̀ ìròyìn fún àjọ FIRS ọ̀gbẹ́ni Abdullahi Ahmad ti síta nami sọ wípé owó ìtanràn fún àìsan owó orí lábẹ́ òfin 2019 jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ogún fún ẹni tí ó fi dé orí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta twenty to 50,000 naira lákòótán ó rọ gbogbo àwọn tí wọ́n ń jẹ owó orí láti rí dájú wípé wọ́n san gbogbo gbèsè tí wọ́n jẹ kalẹ̀ ní kíákíá kó tó di wípé òfin yóò ṣe ọwọ́ òdì sí wọn. ìjọba àpapọ̀ sọ wípé ààrẹ kò ní kọ̀wé fi iṣẹ́ sílẹ̀ látàrí bí ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ṣe mẹ́ẹ̀ pé lóòótọ́ ni ó ti fojú hàn gbangba wípé ọ̀rọ̀ ètò ààbò nàìjíríà rí bákan ṣùgbọ́n ààrẹ kò ní kọ̀wé fi ipò sílẹ̀ ọ̀rọ̀ yìí ló jẹyọ nígbà tí ìfùkùnlukùn wáyé lórí ọ̀rọ̀ ààbò ní ilé ìgbìmọ̀ asòfin nílọ́lọ́ yìí tí olórí ọmọ ilé asòfin tí ó kéré jùlọ Ẹ̀yínáyà Àbárìbí ti pè fún ìkọ̀wé fipò sílẹ̀ ààrẹ nítorí àìsí ààbò tó péye bákan náà ní ilé ìgbìmọ̀ asòfin àti àwọn alẹ́nilọ́rọ̀ ti sọ wípé kí ààrẹ gba iṣẹ́ lọ́wọ́ àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti àṣà Alhaji Lai Muhammed sọ fún àwọn oníròyìn wípé ìjọba ní ìgbàgbọ́ nínú gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò láti wá ojútùú sí gbogbo làásìgbò tó ń ṣẹlẹ̀ àmọ́ kì í ṣe fún ààrẹ Buhari láti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ nítorí àpapọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló yàn án láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà di ọdún 2023 lákòótán Mohammed sọ wípé ààrẹ kò ní fi iṣẹ́ sílẹ̀ ó sì ṣèkìlọ̀ fún àwọn olórí ẹ̀sìn àti àwọn olórí olóṣèlú tí wọ́n máa ń fẹnu tàbùkù iṣẹ́ ààrẹ Muhammadu Buhari pẹ̀lú àrọwà sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti ní sùúrù wípé ohun gbogbo sì ń padà bọ̀ wá dẹ̀rọ̀. ìpè ti jáde sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti máa gbáradì fún àfikún owó iná mọ̀nàmọ́ná látàrí àwọn àtúnṣe tí yóò bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ìṣedédé iná mọ̀nàmọ́ná nílọ́ọ́lọ́ yìí ẹni tí ó sọ̀rọ̀ yìí mímọ̀ ní ọ̀gá àgbà àti olùdarí àjọ tó ń pín iná mọ̀nàmọ́ná Transmission Company of Nigeria ọ̀gbẹ́ni Usman Mohammed ní lọ́lọ́ yìí pé ìjọba àpapọ̀ kò ní dúró láti máa fi owó sínú ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná bí ó ti wà lábẹ́ àwọn aládàáni tó láti ọdún mẹ́fà sẹ́yìn Mohammed sọ̀rọ̀ ní ìlú Èkó lásìkò ìwú ilẹ̀ láti ṣe ìpààrọ̀ àwọn okùn apínná tí a mọ̀ sí transmission wire àtijọ́ sí tuntun ní agbègbè ìwọ̀ oòrùn Ìkẹjà Àlímọ̀ṣọ́ ọgbà Aláwùsá Ọ̀tà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó tẹ̀síwájú wípé àjọ àwọn ń ṣiṣẹ́ láti rí dájú wípé àwọn tí àwọn jẹ́ àjọ tó ń pinná perégedé jùlọ nínú àwọn àjọ tó ń pinná káàkiri gbogbo àgbáyé ó tún ní kí a má tan ara wa jẹ iná ò lè déédéé máa tàn bí àwọn ènìyàn bá kọ̀ láti máa san owó wọn gẹ́gẹ́ bí ó ti tọ́ kò ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ìṣẹ́ kò ní ohunkóhun ṣe pẹ̀lú sísan owó iná pé orílẹ̀-èdè nàìjíríà ni ó ń gba owó iná mọ̀nàmọ́ná tí ó kéré jùlọ lọ́wọ́ àwọn ará ìlú ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ pé ìjọba àpapọ̀ ti kì owó tó tó tírílíọ̀nù kan àbọ̀ náírà sínú ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná one point five trillion naira kí iná mọ̀nàmọ́ná lè dúró re ní orílẹ̀-èdè yìí lákòótán ó ní ìdùnnú gbogbo ènìyàn ni yóò jẹ́ bí iná mọ̀nàmọ́ná bá dúró láì ṣẹ́jú àmọ́ ju gbogbo rẹ̀ lọ